فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واتعوه وراقبوه في السير والعلن واعلموا أن الذنوب والمعاصي تضر في الحال والمال وأن ضاع في القلب خضر السموم في الأبدان وما في الدنيا والآخرة شر وذاه إلا وسببه الذنوب والمعاصي عباد الله فسببها أخرج آدم عليه الصلاة والسلام من الجنة وخرج إبليس من ملكوت السماوات وأفرق قوم النوح وسطة الريح العقيم على قوم عاد وهرسلت الصيحة ولا على قوم ثمود عباد الله فسبى المصاهب والفتن كلها ذنوب فالذنوب والمعاد ما حلت في الديار إلا أهلكتها ولا في قلوب إلا أمتها, إلا أمتها ولا في أمة إلا أدلاتها ولا في, ولا في النفوس إلا أفسدتها وللمآسي هذار تزر النعم قال علي رضي الله قال علي بن أبي طالب رضي الله عنه فنزل بلاه إلا بذنبي ولا رفع إلا بتوبة قال سبحانه وتعالى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير قال سبحانه ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون عباد الله إن العالم كل هلهان يشوق فم المر من جزاء الانحراف عن القيم الدينية والخلقية إن الجوع الذي ظهر اليوم في نيجيريا نتيجتها الذنوب والمعاصي قال رسول الله صلى الله عليه وسلم يا معاشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلن بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مدت في أسلافهم الذي مضت ولا ينقص المقيال والميزان إلا أخذ بالسنين وشدة المهونة وجود السلطان عليهم الحديث الله ابن مجا عند قتل وباء عليكم يا الله أولي أجي أجيت الله وما بقى نبوة محمد صلى الله عليه وسلم ìyẹn ló ti hàn lọ́rùn ètò jẹ́ kókó kútúbà wa lọ́sàn-án yìí ó lè ní hadaru dunu bí ẹ bá ń fẹ́ lọ́rùn dẹ́ṣẹ̀ bá pọ̀ ó kéré kí ni padà máa ń kángun tí ẹ ti máa ń ṣẹ̀ṣẹ̀ bíyàn kan ní bá ń dá sí ọlọ́run ọba kí ni ó padà kángun tí ń tọ̀ ọ̀run ní sẹ̀mí ayé ẹ̀ àtàlẹ̀kẹ̀yàmà tí gbogbo àwùjọ náà bá tún pọwọ́pọ̀ káwọn ń sẹlọ́n kí ni ó bá jáde bọ̀ tán àwùjọ bẹ́ẹ̀ eléyìí ni kókó khutba wa lẹ́nu jọmọ́ ẹ̀yin arúgbó sẹ́wọ̀n ọlọ́run. ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run ọba níbẹ̀rù òdodo kó má jẹ́ ìbẹ̀rù orí ahọ́n lásán ẹjẹ́ máa fi gbogbo ara tẹ̀lé ọlọ́run tà ní Muhammad jẹ́ máa fi ọlọ́run ọba sọ́ra wa Kama má ọba ìṣesí wa ò adáwà ni ẹjẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba ẹ lọ́mọ pé ẹsẹ̀ ká máa fi ọlọ́run ọba a máa kónira báyà ẹsẹ̀ a máa kónira bá lù ú ẹsẹ̀ a máa kónira bá wùjọ ẹsẹ̀ a máa kónira bá dúkìá èèyàn ẹ̀ṣẹ̀ a máa kó nira bá gbogbo ohun tí yẹn bá fẹ́ mẹ̀tẹ́ láyé ọlọ́run ti kó nira bá látara ẹ̀ṣẹ̀ tí yẹn bá ń ṣẹ̀. jàmá mùsùlùmí ẹ̀ṣẹ̀ tá à ń sọ ń parẹ́ yìí wàhálà ló jẹ́ fún ẹ̀mí tí máa ń ṣe ẹ̀ṣẹ̀ náà ẹ̀mí wọn máa dúdú yóò sì máa le wàhálà gẹ́gẹ́ bí máa ń jèlé poison bó ṣe máa ń jẹ́ wàhálà fẹ́ni tó bá mu bí ẹ bá mu poison nísìnyí ó lè pààyàn bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ tí máa ń pa ọkàn jọmọ mùsùlùmí tẹ bá gbọ́ táwọn kan tó kọjá lọ náà tó ti lọ náà tó ti lọ náà tó ti lọ tí aburú ṣẹlẹ̀ sí àwùjọ ni tẹ bá wádìí rẹ lọ tẹ wádìí rà bọ̀ ẹ nínú pé nǹkan kan ló fà á tọ́lọ́ fi kọ́ àgbákò bá àwùjọ náà àbí kó jẹ́ pé wọ́n ṣe lọ́wọ́ bá ní. ẹ nírí àwùjọ kan kọ́nà ọba kó tẹ́ wọn lọ́rùn pẹ̀lú dẹ̀ra kó tẹ́ wọn dọ́rùn pẹ̀lú nǹkan mèremère kó tẹ́ wọn lọ́rùn pẹ̀lú owó kó tẹ́ wọn lọ́rùn pẹ̀lú dúkìá ẹ nírí àwùjọ náà tí wọ́n á ṣe lọ́wọ́ bá àbí kọ́nà ọba kó gbogbo dẹ̀ra kúnlẹ̀ fún wa yóò kó kó lé láàrin wọn ni bọ́lá ọdún máa ń ṣe lélẹ́ ìjàmà. ẹjá lọ wọn tó kọjá lọ ànábì wa Adam aleyhi salatu wa salam inú àlìjẹ́ ńlọ máa fi sí ilé ìdẹ́ra kí tí ò sí ya ń bẹ̀. kí ló fa sọ́nà fi mú Adam Adam kó lálìjẹ́ náà ni kó mi gbádùn ni máa lọ ayé yà máa lọ ibi nira máa ń lọ bí wọ́n pé ọ̀ọ́sẹ̀ kan tó jẹ ni ẹ̀rù tọ́mọ̀ bá da sí tẹ́lẹ̀ kò ní ṣe kó tó jẹ kò ní sàárẹ̀ èyí kì í sí àárẹ̀ nínú ọgbà àlìjẹ́nà èyí kì í mọ kébi ń pa mí lálìjẹ́nà èyí kì mọ ìnira lálìjẹ́nà àmọ́ látara ádámà sẹ́ ọlọ́run sì ní kó kúkú náà àlìjẹ́nà kó lọ sórí ayé kó lọ rí fìtínà mẹ́ fìtínà ládàmà nílẹ̀ lẹ̀ ẹsẹ̀ mélòó ládàmà ń jẹ̀má ọlọ́wọ́n bá dá ádámù ọlọ́wọ́n bá dá ádámù sínú àlìjẹ́nà ó ní wọ ádámù gbogbo tí ń bẹnu ọjà tí ń bẹnu ọgbà yìí pátá mo sílẹ̀ tán fún ọ máa jẹ́ máa mú máa lò ó àmọ́ o bó ti tọ́gbà yìí ti wá tóbi tó wala taqraba hadhihi shajara ìwọ àti ìyàwó rẹ ẹ má débi gẹ̀yọ̀ kan yìí ẹ̀ṣẹ̀ yọ̀ kan tọ́lọ́ tádà máa sẹ̀ ni pé igi tọ́lọ́ ni ó máa jẹ́ òjẹ́ àmì ìtọ́lọ̀ ní a máa jẹ lónìí nàìjíríà láwùjọ tá a wà yìí ká ń jẹ nǹkan ọ̀kan ṣoṣo ẹ̀sẹ̀ ọ̀kan ṣoṣo ní ádámù ti ọlọ́kùnrin ọlọ́run ti gbé kó níbi ìní ó sì gbé kó níbi ìdẹ́ra ó sì gbé sáyé nira kọ́pẹ́rẹ́ ó ní kò gbọ́dọ̀ jẹ èso àìmọye èso tó ní káwọn máa jẹ tá à ń jẹ ọlọ́run ni wọ́n mú sí ẹmu ẹni wọ́n mú gbó ẹmu gbó ẹni wọ́n mú sí gbó ẹmu sìgá ẹ̀yọ̀ kan sára máa tẹ́nu ẹ̀wẹ̀ àwa ti tàbí eré tìrì sí àpọ̀lọpọ̀ sára àìjẹ́ wọ́n ní a máa jẹ rìbá à ń jẹ́ ẹlòmí tó bá jẹ rìbá àwọn olórí ṣe láyé lásìkò tá a bára wa yìí. àṣé ntọ́lọ̀ ọba ṣe fún ádámà mi ó ti ṣe fara náà nínú àwọn ẹ̀ẹ́dẹ̀ra tó ṣe fún wa ẹnu ọwọ́ pé à ń jẹ ntọ́lọ̀ ní a máa jẹun ọlọ́run ó ka àwọn ẹ̀dẹ̀ra kan yóò ka àwọn ẹ̀dẹ̀ra kan yóò ka kó láwùjọ wa àti ní ìfura ni. Ìbìlíìs, àṣẹ ìtọ́n, ṣe bí máa balùkẹ́ ẹ̀rọ náà wà, òun wà láàrin àwọn màláíkà ní. Ìrísẹ́mà lọ wà láàrin àwọn màláíkà. Ẹsẹ̀ kan lónà lọ́nà sí ọlọ́run ọba o. Ọlọ́run ti gbé e kúò láyé tó ga, láyé ọlá, láyé yìí ọlọ́run sì sọ̀dọ̀ ní yẹpẹrẹ látara ìṣẹ̀. kí lọ́lọ́run ni ó ṣe ẹni tí mo ṣe dáadáa fún ẹni tí ọlọ́run ọba gbà ọlọ́run tí mo bí apá fún gbà fún ọlọ́run ọgbà fún àmì ẹ tí wọ́n gbà fún àwọn akẹ́kọ̀ọ́ gbà fún. ṣèbí tẹríba tẹríba fún ádámà lọ́lọ́run ọba sọ fún ìbílíìsì ó sì kọ̀ ọlọ́run torí ẹ̀ láti láì tó gbà yìí.

tẹ́lá bí ó gbọ́ lábájá ó bọ̀ kù lóòótọ́ náà bẹ́ẹ̀ ni sóòrè bùrà àjọpọ̀ fúnra kò ní nàìjíríà yìí. rìbá ń bẹ́ẹ̀ àwọn àwọn tọ́lọ̀ ní a máa dé díẹ̀ ó pọ̀ rẹ́gẹ́tẹ́ pàṣẹ ṣe wọn. ọ̀wọ́ eléyìí náà ọlọ́run ó ti gbé wa kó níbi àwọn ipò tó ga ní nàìjíríà yìí yóò ti gbé wa wálẹ̀ àní fúra nì. ẹ máa gbọ́ àwọn ọjọ́ àádùn ọlọ́run ọba oorun rán atẹ́gùn àgàn atẹ́gùn tí ò gbérégbé ọlọ́run ọba rán sí wọn ọlọ́run ti pa ó fi kún wọn lẹ́lẹ̀ kan náà ni torí kí ni jama torí ẹ̀ṣẹ̀ kan náà ni ìjọ Núhù ọlọ́wọ́n bá ó rán omi tún fánù ó rán tí wọ́n ní ó pa wọ́n lẹ́rẹ̀ kan náà torí kí ni torí ẹ̀ṣẹ̀ náà ni kí làwọn ṣe ẹbọ làwọn ṣe sọ́lọ́wọ́n bá ẹbọ làwọn ṣe fọ́lọ́wọ́n wọ́n fẹ́ bọ́ tayín lónìí láwùjọ táwa yìí à ń fi ẹbọ a fi ń tayín ni ẹ gbogbo gbọ́ àpẹ táwọn èèyàn ń pèlè láwùjọ yìí ẹ wádìí wọn ẹ wádìí ẹ lọ́mọ. bọ́ ẹ bọ́ nítorí pè yẹn bọ́ ó jẹ́ bọ́ onáfíndẹ̀ náà lọ. sábà ń kí àwọn àfa ń lu yìí sábà ń kí wọn kí wọn kí wọn á ah, lágbájá lágbájá ẹ wo tí yẹ kí wọn. ọ̀pọ̀lọpọ̀ kundi lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kundi kundi jogún في tẹ̀sírí gbogbo eléyìí ṣíríkù lànàbí pé sallallahu alaihi wasallam. ẹ̀bọ òun ni ìjọ Nuhu kó sí ọlọ́run sì fi òpá wọn rẹ́. torí kan ṣe ọkọ̀ lọ́lọ́run ọba ẹbọ ti kán òjò tiwa lónìí o àwọn ìpínlẹ̀ àti kíyàn ó ṣe é. máa rí àwọn àfáà wọ́n sì máa pa ẹbọ kọ̀ bí ẹ bá dé pata àtàwọn ọjà káàkiri lónìí. ẹ mọ̀ ní abákan báyìí wọ́n máa ń gbé mọ́tò kankan ibà káàkiri ẹ wá ra òkà ajínjọlá láà ẹ wọ ẹbọ ó sì bí ẹ máa rí bí ẹni ọlọ́run ó sì ní ẹ wá o. bí ìgbà òkà ni bá wọ́n ní ọ̀ka yìí bàbá fi sọ́wọ́ ọ̀nlájẹ́ǹtì bàbá náà nábọ̀ fọ́ kò ní hàrà ṣìrì ẹ̀bọ ni. lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ nínú àwọn tó kọjá lọ kọ́lọ̀ ń fi ìyà jẹ wọn torí ẹ̀ṣẹ̀ ni o. àwa náà wá ń sẹ́ Nàìjíríà yìí ẹ̀ṣẹ̀ wa pọ̀ bá àwọn ìjọ ṣùáì ọlọ́pàá àwọn náà rún ọlọ́run kọ́kọ́ dá odò ó dé agbó fún wọn òjò rọ̀ fáwọn ọjọ́ tó pẹ́ kí ló fà á nítorí pé wọ́n ń dí òsùn wọn kù nǹkan àwọn ti nù ẹsẹ̀ kí wọ́n ti jọ sọ̀rọ̀ ẹ̀bùsẹ̀ lè jọlọ̀ fi pamọ́ ọ̀nà wọ́n ń dí òsùn wọn kù àìmọye dí òsùn wọn kù kéèyàn dí òsùn wọn kù lù dáwà yìí òun ló pé ọ smart tí máa ń káwọ́ nu lé ló máa miri mo smart kò ní banújẹ́ àwọn yẹn ti ń bí ó sùn wọn kù ọ̀la ẹ̀ nàìjíríà lè lẹ́dàá púpọ̀ èmi ò mọ orú ẹ̀dá tó ń dà wá. níjọ́ fẹ́rẹ́jì là ń lò ìjọba lẹ ti ń yàwọn yẹn jẹ wọ́n ti ń ti fẹ́rẹ́ gíńdì ìjọba ta jáde olóbi ike green sẹ́ńpẹ̀ ní kejọba lónìí tó bí inú bá bẹ́ẹ̀ bá lú pẹ̀lú òkúta bẹ́ẹ̀ bá lú pẹ̀lú èso ni a máa wò àwọn yẹn ti tó dọ́gba kíkè ẹ̀yin ọlọ́run ẹ wòró tá a máa ń rà tá máa ń rọ sínú epo tá máa ń rọ sínú ìkẹ́lágólísì àti epo wọ́n tún di ikú ẹ̀yin ò sí ní mà wọ́n wá rọ́jú nìkan òun ní kúta wọ́n wá fún sókè báyìí wọ́n wá fún un wọ́n wá sẹ́kọ́ mi ní yóò wá wókè wọ́n wá dé. ẹ̀yin etí ìsìn ọlọ́jà gbogbo ẹwà ẹwà dáhùn sáà ń ṣe. ẹsẹ̀ tí Joshua ẹ̀bù tẹ̀lé léyìí ẹsẹ̀ ẹ̀sùn kátọ́lọ̀ fi kàn wọ́n lè ṣe pàwọn rẹ̀ bá. ọlọ́run kó òjò dúró òjò rọ̀ gbogbo orúgbìn wọn òjò rọ̀ sí ebi wá pa wọn wọ́n lébi òní payín nàìjíríà é payín. ìjọba gan dí ó sùn wọn kù àwa tá à ń náà àwa náà dí ó sùn wọn kù gbogbo àná ń dí sùn wọn kù ọ̀gá títà ń dí sùn kan tí àwọn tó kọjá lọ tí wọ́n ń tọ́lọ́ fi kópa wọn bá wọn. gbogbo ẹ̀sẹ̀ lò látòkè délẹ̀ wọ́n máa ń hàbí ó pé sara wá lù yìí. ẹ máa kà á ẹ máa kà á tẹ̀ wá ní pé ẹ akóti ń lù yìí. ìbéèrè wa ni pé bọ́lá ti wá pa àwọn ọrùn kí ni ń wọ àwa tí èsì pa àwọn ọrùn ilé yọkan ẹyọ kọ̀ọ̀kan ní ń ṣe tí ń pa àwọn ọrùn àwọn ti ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n wá báyìí ṣẹ́pẹ́tẹ́ kó jẹ́ béèrè nu náà anabi ló bẹ lọ́n bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ní tọrọ àwọn àdúrà ọjọ́ kan bíi mẹ́ta ni nínú tó wá tọrọ jọ ó ní ìwọ lọ́wọ́ bá mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ gbogbo àwọn ọjọ́ tó kọjá lọ tó bá ti ṣẹ̀ṣẹ̀ báyìí ó sì kọ́ wọn lẹ̀ ó pa wọn run àbí kó fìyà jẹ wọn àwọn ọjọ́ tèmi wọn bá ti ń ṣe ọ o mọ́ pa wọn run mọ́ pa wọn rẹ nítorí ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ni mo gbọ́ àmọ́ kì í pẹ́ síbẹ̀ níwọ̀n á fi nǹkan kan rọ́pò rẹ̀ fáwọn àwọn òun náà fi rọ́pò báwa lónìí òun náà alikọ́tìn wọ́n máa para wọn papòpà ànábì ti sọ àwa lè dọ́gbọ́n ti ké ànábì ti sọ pé àmọ̀ para wọn papòpà ó dà níta ẹ̀ para yín nàìjíríà táwa yìí àwa ní boko haram báwa ṣe ní boko haram yìí gbogbo kọ́ńtì kọ̀ọ̀kan náà ní boko haram tiwọn pàǹpà ìpakúpa kọ́là láàrin ìlú náà sílùú wọ́n máa para wọn sìtáni ó kàn dé ní ẹ̀rí àlà kékeré wọn kò máa jà sí ìlú náà sílùú yìí wọ́n fi ọmọ ara wọn wọ́n sì máa ba dúkìá ara wọn jẹ́ wọ́n sì máa pa àwọn ọmọ ara wọn àwọn ẹ̀ṣẹ̀ táwọn ń sẹ́yìn nítorí fi rọ́pò rẹ̀ fún wa nù ìyàwó ń kọ́kọ́ lónìí ọkọ ń pa ìyàwó ọmọ ń pa bàbá bàbá ń kọ́ máa. ẹ para yín ọ̀rẹ́ kọ̀rẹ́ tó tọ́jọ́ pọ̀ ọlọ́run ní ànẹ́bí wí báwọn bá ń ṣe ọlọ́run ọba ìmọ̀ òwò àwọn ọ̀ràn náà ná kálíkì àmọ́ ọlọ́run ètò lẹ̀ bẹ́ẹ̀ torí àwọn ẹ̀ ẹ ní wàhálà kó bá ẹnìkan ẹ wádìí rẹ lọ ẹ rí pẹ́sẹ̀ ló fà. ìjọ kan wá ní sí ọlọ́run ọba o àwùjọ kan ní sí ọlọ́run ọba o àdìkọ́ náà bá pa àwùjọ náà rẹ. àwùjọ kan ní sí ọlọ́run ti kókó ìyẹpẹrẹ ìyẹpẹrẹ kókó bá àwùjọ náà ó ti kó bàjẹ́ bá wọn. ìkànnì àwọn àbá wa ní àwọn sàbíà nẹ́bùwà Muhammad Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu òun sọ náà rẹ̀ ó ní àlùbálà àdánwò wàhálà fìtínà kò ní ṣẹlẹ̀ sáwùjọ kò ní sọ̀kalẹ̀ sáwùjọ kan ẹ wádìí ẹ lọ ẹ fẹ́ ṣẹ̀ ló fà. ọlọ́wọ́ ò sì ní mú àdánwò ni tó bá wọn ni wàhálà tó bá wọn ni kò wá ní kú omi àfi kí wọ́n túbá. a jẹ́ pé solúsàn fún wàhálà tí bá ń ṣẹlẹ̀ láwùjọ ebi ń pa yín ni ẹ̀rọ náà ni ọmọ ń kú fún yín ni wàhálà ń dé yín ni ẹ̀ ń para yín ni solúsàn fún ni pé ẹ wo ọ̀nà tẹ́ ẹ fi ń tẹ lọ́hùn tẹ wá túbá kò ogun rẹ̀ nu bẹ́ẹ̀ bá kóra ń yọjú bẹ́ẹ̀ lọ tẹ̀ ṣàdúrà ọlọ́run nígbàdúrà yín èpè fún àlẹ́bí ànábì ti sọ́kọ́lọ̀ ò ní gbàdúrà yín àti kẹ́ bá padà kẹ́ bá sẹ́rí padà lọ́gbọ́n ọmọ ọba ìbá yẹn sàdúrà ń lu yìí àìmọye lọ́nkàlí lọ́nkàlí lọ́nkàlí lọ́nkàlí lọ́nkàlí sọ́mọ́ ń fáwọn mọ́sálásí ẹ̀rọ àwọn mọ́sálásí ni àdúrà tó mi àsìkò tó mi ti àdúrà mi ó tu ọgbọ̀n tẹ́jú kí ló ti fà á wọ́n ń pààlì ẹjọ́ ni bẹ́lẹ̀ bá dé wọ́n tún fọ́n lọ́nkàlí ni wọ́n tún ṣe tọ̀hún ò ní parẹ́ òbí tó bá mi mẹ́ àìmọye fásíà àìmọye líláàbí líláàfí wọ́n sọ pé wọ́n nàìjíríà yìí kí nàìjíríà lè kó lè tòrò wà láì kó tòrò ń bàjẹ́ jìdò sí àdúrà kọ́ wá o àdúrà kọ́ bá ẹ̀dà kọ́kọ́ pé ẹ̀sẹ̀ ń sẹ̀ láàrin ara yín wà láì ẹ̀ ni wàláì àyẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni àtẹ̀mínà kíni tó

wọ̀lá ìhàrí solúsẹ̀ ọ̀kan ló wà fún nàìjíríà yìí ó sì le gbogbo solúsẹ̀ ní ti máa ń le bó bá rẹ bẹ́ẹ̀ bá jẹ́ alábàdàn rẹ bá tó kẹfẹ́ kò rọrùn tó wá nítorí pé ìnira tó wọ́n rí ń bẹ́ẹ̀ ẹ̀sà ẹ̀fà pọ̀ mí lẹ̀ tó wà bá ní kò ní jìyàn wọn láyé nù bí jẹ̀díjẹ̀dí bá ń tẹ̀ mú yàn ẹ̀wọ̀n tẹ̀ máa ń jẹ́ kó jẹ̀díjẹ̀dí kó tó ìjọ lè mú jẹ̀díjẹ̀dí pọ̀ àti kí ni àbàgbọ́ àgbọ́ ọmọ gbogbo solúsàn fún wàhálà láyé yìí máa ń le ṣé solúsàn jọmọ solúsàn ẹ̀yọ̀ kan náà ni ó sì nira àrùjọ ila al-kitabi wa sunnah ń là wá rẹ́rì lónìí wallahi al-azim àwọn afáàlà lágbàákú àwọn afẹ́ bídíà. àníkà padà síbi súnà súnà ní solúsàn wallahi al kò sí sọ́dúnṣẹ́ mi mọ́ wà láì ràbí abáfẹ́fẹ́ máa jẹ lọ́pọ̀ súnà ni ẹ ti láì ṣe súnà ẹ tó wá ń gbógun ti súnà ẹ tó wá máa lékún ni. ọlọ́run bá sọ́nà Al-Qur'an Karim ọlọ́ni wa ma asabakum min musibatin fabima kasabat aydiyakum wa ya'fu an wàhálà kan ní dé láwùjọ yín àti pé pé ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ayé fà ló fà fún yín bí ẹ bá ṣe tọ́lọ́ ọba ń pe ojú fo ọ̀pọ̀lọpọ̀ ìlú Yorùbá ti lọ́wọ́ sí ibà yìí lọ. ọlọ́run sọ bómi zohar fata de filifar wal bahr ìbàjẹ́ corruption yóò gbalé gbogbo kò sí ibi corruption wọ̀ lónìí ó wo ko gbogbo àwọn ọ̀sán yẹn àwọn jẹ baálẹ̀ yóò talẹ̀ mọ́ àwọn ilé wọn corruption kò sí corruption sí mọ́ni gbogbo olú ló ti wọ̀ ó rọ̀ wọ́n mọ́sálásí corruption àdéhùn ọlọ́wọ́ bá ní tọ́lọ́ bá ti sọ̀rọ̀ tó bá ti lè ṣe báyìí àti ó tẹ̀yìn rẹ̀ bọ́ọ̀rẹ́ wàhálà yóò tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má ṣẹlẹ̀ má ṣẹlẹ̀ bọ́hà alifasadu bilibari walbaha corruption wàhálà kò síbi tí ò ní kárí yóò kárí gbogbo ayé kọ́dà yóò doko kí ló fà á ọlọ́ni bí máa kásábá sí àìdíyàn náà ní tí ó fa ti corruption tí ó fi káàkiri gbogbo ayé tí ó bèrè tí ó dóko bí mo ti bá ti àìdèyà náà ní táwọn ọmọ èèyàn fọ ara àǹfààní lìòdè kọ̀ọ̀hó báàdọ̀ lẹ́dí àmìlú. ọlọ́run bá fi wàhálà ìsẹ̀rin wọn kó lè bá fìyà jẹ wọn látara ìtí wọn fọ ara fà àkọ́kọ́ lu ẹlẹ́ẹ̀kejì làálàhó yẹrìjìrún bàbá àwọn lè ronú gbọ́dà wọn sẹ́ríkù mẹ́ àwọn ọ̀rẹ́dì àwọn ọ̀rẹ́ láti kó mẹ́ abiyọ́lá wọn bá wà lè fẹ́ ọlá wọ́n sà fún wa sáwùjọ iṣẹ́ ọlọ́run nítorí fi tún ṣe àti sọ òun náà ló sì sọ bẹ́ẹ̀ àti ká padà sí sunna ní Muhammad sunna yìí làwọn fẹ́ gbọ́ yìí àwọn kan ní wọ́n fẹ́ gbọ́ wàláì làwọn àwọn àfáà ní fẹ́ gbọ́ torí pé ìlànà táwọn ń rìn ìlànà bíbíà ìlànà táwọn fi ń jẹ ni bí sunna bá ti wá dé bíbíà ni ó tó fẹ́ àwọn èèyàn ní pé àwọn àfa fún àdúrà mọ́nu kálukú mọ́ta àdúrà rẹ̀ sínú àwọn ọlọ́wọ́ pé wọn nù ìkómọ kò sí àǹtí ọmọ ló kọ ẹ máa ka kútúbà kan ẹ wá ní ẹ mú àlùbáríkà wa kò sí yẹn má ẹ bá sí ìwọ níjẹ kútúbà a nídìí afá ń bi ba kò síbi tá a ti nídìí wọn ju pé kẹsàn-án ọlọ́run fún wa lọ kẹsàn-án kéwu kò jù bá ń lọ àwọn kan fẹ́ sí ìyàwó wọ́n gbọ́ wá ń bẹ̀ ẹ̀ lè rí ẹ̀ lè kọsẹ̀ bá àdìs tó sọ pé nínú tí mẹ́jẹ̀mú ti ń bẹ fún ìyàwó ṣíṣe ẹ gbọ́ ọ̀rá pa ẹ lọ́wọ́ wọn ẹ̀ tẹ́ bá wọn bá ti ìyàwó yín ta ló ní kí wọ́n pè yín àmọ́ bàbá bàbá rí ìdí òso àmọ́ alẹ́ mọ́ rí àfáà tí igi ó so torí pé wọn ò pè wọ́n síbẹ̀ bẹ́ẹ̀ náà ni kọ́mọ náà ti so pè síbẹ̀ àkátó alóku kí ni adé ká máa jẹ ìbéèrè rún ní tí ó fà á tí wọ́n ti ń tako súnà púpọ̀ nílé yìí àwọn ọ̀rọ̀ wa náà turutu kata ní oníkà padà sí súnà ní sọlọ lọ́wọ́ alẹ́ ọ̀sán náà wọ́n sọlọ lọ́wọ́ alẹ́ nàbí ilẹ̀ muhammadin wa alẹ́ alẹ́ wa sàbàbí wa sàbàbí. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أداك الصحابة عليكم في الله أولي أجيجيكم الله وبا النبي صلى الله عليه وسلم إتم برواته أدار الذنوب والمعاد إيه بانسي الله tí yóò máa jẹ́ àtibọ̀tán ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ láyé tàbí kẹyàmà amájíyà táyé là ń sọ ẹ gbogbo ayé lónìí gbogbo ayé pátá kò sí tí wọ́n ti máa pariwo gbogbo ayé pátá ní tó ń pariwo lónìí wàláì àtà sàwùdí àná pariwo kí ló bá tiwọn náà àgbọ̀nà òbí wà ní màá àwọn sàwùdí náà ti pariwo ní nǹkan bí oṣù mélòó sẹ́yìn ìyàtí bí ẹnu atẹ́gùn tọ́lá atẹ́gùn tí wọ́n ní ìgbésẹ̀ yà atẹ́gùn ìyàtí nàìjíríà ń jẹ lọ́wọ́ ọlọ́run kátẹ́gùn rẹ̀ sí Saudi Arabia náà yẹ ló fà á tó bá àwọn láwọn ẹni rí àwọn mínísítà wọn wọn láti kí àwọn wọn àwọn tí wọn gbà. àwọn náà ń fa wàhálà lẹ́sẹ̀ ní àwọn atẹ́gùn ìyàtí níbi ń sẹ́ lọ́wọ́ fi yọ níbi fi hàn wọn wọ́n ní lọ́wọ́ fi ṣe báwọn náà àwọn náà ti ń fa wàhálà lẹ́sẹ̀ torípa àwọn ọmọ wọn ti ń jáde síta nínú Amẹ́ríkà wọ́n ti wá ń lajú wọ́n wá ń fa wàhálà lẹ́sẹ̀ ọlọ́wọ́ bọ̀ ní fún wọn ti àwọn tó ń fa lẹ́sẹ̀ o nínú àwọn wàhálà tó ń fa lẹ́sẹ̀ wọ́n lé àwọn obìnrin wọ́n náà ń jà pé á wọn ò fáwọn náà ní fòríyà àwọn náà fẹ́ máa jáde àwọn obìnrin wọn kò ní Saudi Arabia kóbìnrin ó máa wa mọ́tò haram ni wọ́n ní rọ́ àwọn náà gbọ́ wa mọ́tò wọ́n wá ní àwọn eléyìí ikú kan táwọn náà pé aláàfáà ń bẹ̀ hànàlá kò síbi tí àwọn eléyìí ti lè sí àwọn ẹlẹ́jẹ́ burúkú ọ̀gbẹ́n àbí pọ́bẹ́mù tí wọ́n ń dá sí nàìjíríà ní láwùjọ ìdíkọ̀ jù káwọn ẹlẹ́jẹ́ tó wà ní ẹ̀sìn ọ̀gbẹ́n àbí àwọn ni wọ́n mú àwọn ọ̀rẹ́ títí ti wá àwọn làákà ìdí òdà pé ní ah, obìnrin lọ bí iṣẹ́ lápẹjú èyí lẹ́kọ́rà ni tí ọkọ àwọn afárá kó kan lu yé o kọ́lọ́wọ́ bá má kún wọn sí o torí ìlú gbogbo wa nù. nàìjíríà táwa lónìí ọlọ́run fi àdánwò méjì ìyà méjì fi ń jẹ wá lọ́wọ́ ìyà méjì fẹ́rẹ́ náà ló hàn ìyà táwọn fi ń jẹ pọ̀ àkànfúra ni àwọn méjì hàn lọ́wọ́ yìí lásìkò táàrán tẹ̀ níjọ́ tí nàìjíríà ń kéré lérí mo èsì ìdìrí Buhari láyé rí. ẹ̀sọ́ lọ́sí nàìjíríà ti ń rí eléri parí parí. ìgbà tí buhari ta fẹ́ dìbò gbogbo wa wà lẹ́nà àbí kọ́nà àwọn ọ̀tá rẹ̀ ọkàn wa gbà pé buhari wọlé báyìí dé ìyá kò lára wa ni kò sẹ́gbà àwọn nàìjíríà yìí kọ́nà àtàwọn àbá ni ẹ̀fà yìí buhari wọlé náà buhari wa wọlé gẹ́gẹ́ ti wọlé ìyá tí ò jẹ́ wa láyé ìjọba nàìjíríà yìí ìyá tí ń jẹ́ nàìjíríà yóò jẹ́ wa láyé rí kẹ́nìkan sáàdà àdàkọ́ jẹ́ ọkọ́ níkẹ́ ṣàdúrà ẹ má dára lọ́wọ́ ògùn rẹ̀ kọ́ tí àti ẹ̀ máa ń fi ògùn bá wọn lẹ́run ni pọ́ìsì tún ni yóò ní aládùn àkọ́tẹ́ àtẹnuwọn àní ẹsẹ́ ń pọ̀ níbi gbogbo wa táwọn ọ̀dà yìí ni wọ́n náà láàbẹ̀ ìyá jẹ́ nàìjíríà o ìyá àkọ́kọ́ ebi ebi ń pa àwọn èèyàn ìyá kejì kò sówó wàhálà dé ebi ń pa wá kò sówó ó kẹ́ gbogbo àwọn olówó náà bá wà láìpẹ́ wọ́n ni ó kẹ́ gbogbo wọn bá ẹ̀yìn bá ń kẹ́ wọ́n tó ń kara mọ́ wa ni ibi tí wàhálà fún wa tẹ́lẹ̀ pé owó bẹ́ẹ̀ káfí máa áfíríkà kí ẹ tó kẹ́ máa lọ́wọ́ kò táwọn náà mọ́ná àwọn náà rí báyìí máa ṣe máa ń gbòòrò kí olówó sì máa rí báyìí máa ń ṣe fún ẹgbóhùn ó ju kébìnà kan wọ́lẹ́ ìhàdí ìyá tí ń jẹ́ alẹ́ jí àlọ́ọ́lọ́ báyìí àfọ́fà wa ni o ẹ lọ bí àdìsá nebà Muhammad àdìsí náà ó wà ní Ibn Majah anabi sallallahu alaihi wa sallam ó ní yá ma'ashara al-muhajirin alẹ́ àwọn sọ̀hábà àwọn ará maka àwọn ló dájọ́ ọ̀rọ̀ kan mo pè yín muhajirun anabi ni khamsun. nǹkan márùn kan bẹ́ o ìdá kùlìtù bìhìnnà tọ́lọ̀ bá fi márùn yìí bá fi ṣàdánwò fún yín wa a'udhu billah àmọ́ ń wá ìsọ́dọ̀ náà bá á ń kò fún nà mo ti wá ìsọ́dọ̀ náà ọba pé ìfún márùn yìí ọlọ́run ní bá yín láyé kó ní bá dájọ́ náà kó ní kó ànábì ní nǹkan márùn kan bẹ tọ́lọ̀ bá bi si àdánwò fún yín ànábì wa ní wa a'udhu billahi an tudrikuhunna in wa isolo do ọlọ́run ọba kuma jẹ́ ti kanu ma márùn ìbàrin láyé díẹ̀ enu ẹ̀ lam tadhharu fa'isha fi qawmi qad حتى يعلنوا بها إلا فشى فيهم الطعون والأوجاع àlẹ́bí ní ìbàjẹ́ kò ní ṣẹlẹ̀ láwùjọ kan kí wọ́n máa fi ìbàjẹ́ òun ní ṣe báàrí láwùjọ kó wá pọ́ káàkiri wọn kì í báwọn díẹ̀ ní ṣe nígbà tí lẹ́bí ìbàjẹ́ ní tí ò da táwùjọ wọn fi ń ṣe ó wá ti káàkiri kálukú tó wá wú ta àtà yóò nínú bàtà ìbàjẹ́ òní wọ́n tún wá ń kú ìka pé àwọn ti báyìí àwọn ti báyìí à ah, alẹ́bí ah. ni ìlà fàṣà àtọ̀rù wal awda àti kọ́lọ́ọ̀bá ó jẹ́ kí àrùn tí ò gbóògùn yóò fàn káàrin wọn ni wal awda ebi tó lágbára ọlọ́run fàkà tí ó fàn káàrin wọn ni. zina ẹsẹ̀ náà bẹ́sẹ̀ kọ́ fáìṣà afọ́nkí abáfọ́nkí ẹ̀mọ ẹ̀ká yóò máa sún gbangba mo mú ọmọ yẹn mo bo tòrótòró ẹ̀ méje mo bo ó sì máa ń fúta ta làwọn àfáà ló ti máa fáyẹ lọ́kà ní pé ẹgbà sí fásitì yìí tó bá sí ọ̀nà owó subhanallah àṣírí ẹwà wo ni tìta lórí lẹ́sẹ̀ lónìí tí wọ́n lábá ti dé báyìí nìsí ẹlọ lára àfáà ní kábà ṣogun mu hibà lam tazharu fahishatun ìbàjẹ́ ò ní pẹlẹ̀ sáwù jíjọ kan hatta yu'linu biha إلا فش فيه الطاعون والأوجاع ولا تقولوا bí ẹ bá dáyàn tó tún wá sọ ní dáa kò sí ẹ̀sẹ̀ tá à ń sẹ́ nàìjíríà yìí tá à fún jáde ẹ wo bíbíà wọ́n tún wá ń lẹ pósítà káàkiri ẹ̀sẹ̀ bá mọ̀lúbí wa ọjọ́ báyìí ni àwọn pọ̀ káàkiri ẹ̀sẹ̀ ní. ọlọ́mọ sánú wa sánú ìjọba tí ọmọ náà yá tó gbẹ́rẹ́ bá fi lẹ pósítà mọ̀lúbí ẹ máa kó wọn sínú géèlì ni ọlọ́wọ́ sábà kanu àjọ ọjọ́ ṣe bẹ́ẹ̀ torí ndí báyọ̀ náà nù torí ẹsẹ̀ ni mọ̀lúdì ẹsẹ̀ ni bíbá ni kúlù bíbá ti tọ̀ lẹ́ẹ̀lá wọ́n kúlù tọ̀ lẹ́ẹ̀lá ti fi náà. ẹ wọ́n lẹ pósítà ẹ wọ káàkiri gbogbo àdúgbò kọ́dà àwọn míì àwọn ẹlòmíì tó wá burú bí àgbákò ni àwọn míì ọ̀run ara wọn àwọn míì onílẹ̀-èdè àdúgbò ẹ̀ onílẹ̀-èdè mọ́sáàsì àwọn míì tó wá ya kàńtàrù ó yẹ lẹ́lọ́bátìmọ̀ ah, èyí wọn wá lè dẹ́ o àwọn mi bẹ̀ wà tẹ̀ àwọn tí wọ́n máa bẹ̀ ọlọ́run ní wọ́n bá ẹ̀ máa lórí Fatima àwọn tó wọ́n lórí Fatima wọ́n lára tó máa ń wá o gbogbo tí fàánà lórí jẹ̀mà ẹni tí ń dọ́gbọ́n sí kálukú kò sí ẹ̀rẹ́ bá ń sẹ́nà jẹ́ àtàfẹ́kà sí ìbí náà ń sọ yìí ẹni tí ń ta òka subhanallah sábà wùjọ ojú ẹsẹ̀ nu kọ́ńdọ̀mù bọ́sẹ̀ ń ta rẹ̀ wọ́n máa pọ́n ẹni rẹ́díò rẹ̀ ẹ̀dá tó lọ inú rẹ̀ dúdú ẹ̀dá tó ṣe lọ́wọ́ ni etí fẹ́ tuntun ó wà fún wọn náà etí fẹ́ lọ́wọ́ ó wà fún wọn náà kí ni kó wà fún kọ́kọ́ tẹ̀sí lọ́wọ́ bá ó wà wọn náà subhanallah kí ni sọ̀rọ̀ ìbàjẹ́ òní pọ́tà olùjọ kẹ kí tí wọ́n máa fi wá fi ìbàjẹ́ òní wọ́n máa wí káàkiri àti kọ́lọ̀ wá fi àìsàn tí ò gbóògùn adc lọ ẹlẹ́ẹ̀kejì ebi àìsẹ̀ wọ́n ni ee àtẹ̀mísẹ̀ sọ̀rọ̀ náà àmọ́ ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ebi yìí pọ̀ àwọn ọmọlúwàbí èèyàn wọ́n ti wá di alibára ẹlòmí ò wọ sọ́tara yóò sì tọrọ lọ́wọ́ yín kí nǹkan kò ṣe ebi pọ̀ àmọ́ nǹkan kan kọ́ pé ẹjẹ́ yìí rẹ̀ kọ́ àní ẹ̀tẹ̀ bọ́ọ̀lẹ̀ ẹ̀tì bídí alẹ́ ẹ̀tì ẹ̀tẹ́lẹ̀ dìná àríbà ẹ̀fílẹ̀ àfilẹ̀ o ẹ má filẹ̀ ni o sátìláwà ọlọ́run jẹ́ àrí hẹ́ndì amánàbí ló sọ bẹ́ẹ̀ والحديث الصحيح عن النبي صلى الله عليه وسلم وتزوج ولم تكن mọ́dọ̀tí àtìláàfihì ànábì ní ebi tó pa wọ́n ebi tó pa wọ́n àti àwọn àrùn kògbóògùn tó tẹ̀lẹ̀ sí wọn kò sí àwọn tó tẹ̀ wọ́n lẹ̀ rí sọ́dàkọ̀rọ̀ ebi tó pa tí a rò pé nǹkan da wàlá kò pa àwọn ẹran yíyà rí kọ́nà tó bàbá jíra kò bútó báyìí. àsìkò àbáta kò lè tó báyìí àsìkò yìí ọmọ kékeré fi mọ́ ànábì ní ìyà tí ó jẹ wọn ebi tí ó pa wọn kò pa wọn bábábábá wọn rí náà abúta wọn ṣe àwọn òṣè abúta ṣe àwọn ọ̀rẹ́ wò ànábì sallallahu alaihi wasallam ànábì ní wàhálà tanku wàhálà yanqusul miqyal wal mizan illa ukhidhu sinin wa shiddati mahuna wa juri sultan alayhi anabi ní ẹsẹ̀ kejì méjì tá a kà náà nù kúrẹ́ àti kejì ẹ nílé àwùjọ kan wọ́n jẹ́ sí pé àwọn ọmọ tẹ tọ́rẹ́ kí wọ́n mọ̀ sí wọn ò ní wọn jà tó fáwọn èèyàn wọ́n sì gbọ́ pé ẹ nílé àwùjọ kan kó mọ̀ ṣe bẹ́ẹ̀ àti kílẹ̀ fún mọ́ wọn o ọlọ́wọ́ kó ilẹ̀ mọ́ wọn ìnira òmù wọn púpọ̀ kọ́dà eléri kọ́lọ̀ yàn sí wọn tí ní lójú àánú wọn ni káìsà ẹ wo àwọn tó di Buhari ẹ wo àwọn látòkè délẹ̀ Buhari àwọn tó yíká ẹ sì yan rénu wọn. kò sí gbọ́bà èyí tí òjì kọ́lọ̀ ọba yẹn rú márùn fáwọn nù. bẹ́ẹ̀ bá ti kọ́lọ̀ irú márùn ti ń bẹ̀ irú Buhari ti kú nìyí àwọn tó lè bá Buhari ṣiṣẹ́ tí ó fi rí bí jẹ wọ́n wọ́n àbí wọ́n pọ̀lú yìí àmọ́ wọ́n ní yọjú lọ́wọ́ sì yọjú àwọn ló bàjẹ́ nù àwọn wà di hànà ẹlòmínà ńlá ni ẹ̀tọ́ dáa mẹ́gbà tó dé bẹ́ẹ̀ torí àdìsá náà bí sọ yìí kí ẹ lè bá jẹ́ ọ́ dáadáa kọ́dà Buhari náà lè tọ̀n táwọn ìbọn bá táwọn ìbọn bá lè yá ṣe tán wọ́n lè tún fọ̀rùn padà kí ẹ lè bá lè àti tá a bá sẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run àtàlẹ́ Muhammad súnà ilẹ̀ alábẹ́sẹ̀ lónìí ẹwọ́ òfẹ́ rí súnà igbẹ́ ìmí súnà àwọn òfẹ́ rí látàn lónìí ẹ̀pọ̀lọpọ̀ bí ní fi súnà súnà ti dà ní ṣe èmi ò ó tẹ̀ tó lọ ní tiwa lè púpọ̀ à kí ni èyí lòun ṣe súnà tànàbì súnà tànàbì bí ọlọ́run ọba bá a ti máa ń sàdúrà lélẹ́yìí ẹni tọ́lọ́ ọba nínú àfà tọ́lọ́ ọba fi ọ̀rọ̀ sí lẹ́nu ọlọ́run mọ́tà yìnyẹn sáwùjọ ọ̀yọ́ lọ àfà súnmẹ́ tọ́lọ́ ọba ó fi ọ̀rọ̀ sí lẹ́nu tíjọba gbọ́ díẹ̀ ọlọ́run bá yẹn fún aláwùjọ ọ̀yọ́ lọ wọn láì láàbí irú àǹtà nídìí nu àfà súnmẹ́ tí ó bá bá ìjọba sọ̀rọ̀ tí ó gbọ́ irú wọn láàrin ṣé gbogbo àwọn àbájọ tó síwájú ni wọ́n lọ government house wọ́n á dé fún wa àjẹwédú àwọn àbọ̀ ọlọ́bẹ̀ yọ wọ́n ṣebí náà sọ fún àwọn àtinú ìkànnì gọ́ọ̀mẹ̀ntì ló dé àlọ́lẹ́kọ́ ń gbádùn mẹ́wọ̀n ewédú wọn yàtọ̀ tí wọ́n ń fi London ni títà ọlọ́lẹ́sẹ̀ lọ́wọ́ nù àdúrà tẹ́ máa ṣeré jọmọ́ àdúrà kọ́nà jẹ́ mẹ́ta tó kọ́ gbogbo ọ̀rọ̀ kó tó kọ́ àní àfà àfà tún náà tí ìjọba gbọ́wọ́ sí lẹ́nu ọlọ́mọsá àyẹ̀bá àwùjọ yìí àbá súnà ni o àbá súnà là ń sọ wàhálà àhàbí tọ́nà bá ti ṣe àbá súnà tí ìjọba gbọ́ sí lẹ́nu tán bó ti ṣe Saudi Arabia nù Saudi wọ́ọ̀sì ìwà ìlọ tẹ̀lẹ̀ ẹnu kàtà níjọba náà bá fi àbá súnà tíjọba ń gbọ́ sí lẹ́nu ìgbà Saudi tó lótólójú tó rákà di gbogbo àwọn lónìí wọ́n lé kó tẹ́lẹ̀ lọ́sùn fún wọn wọn ò lè dá tíráàtẹ̀ àlọ́bàdé káyọ̀ àmọ́ àfọwọ́ sheikh Muhammad Abdulwahab ìjọba dé àdúwàjà wá rówó àdìgbà tó lóyè bìsí. Súnlẹ̀ àbáta àwọn sọ ìmọ̀mọ́dà Buhari àwọn ẹni dídíà wọ́n hẹ́ àwọn ni wọ́n lè wà bí àbúrúkú yìí. Ẹ ìjọba lò ọlọ́run ìjọba gbọ́ lẹ́nu àwọn àti kọ́ dààmú rẹ o. pàtókò àwa dé ìjọba ní àfa yìí kí ló fẹ́ gẹ́ kése fún ọ fẹ́mi ọ̀pọ̀ àfa àtúndà kí ló fẹ́ kése fún ọ ẹwà àfa àwa àfa àtàwọn ń gbòòrò tóní àwa àfa mi pè é o bí ìjọba bá bá wa kẹ́ni àfa àfa bá kiri ẹfẹ́ nísìn. Ah, lọ́wọ́ a ah, kí ni mọ́tò táwọn fi ti dá wa ìdáwó wí nù. Ọlọ́run ayàtọ̀, sáà tá ń sọ yìí wọ̀n lẹ́nu àbí, nígbà ọkọ̀ péré nu, àǹfààní kan náà, mo sì lẹ́sí lẹ́bi sí náà ni, nígbà kan nu, kí ni bàbá àdúrà yìí, mo ní nǹkan gánò, kí ni bàbá àdúrà wà, yóò lọ́sì mi, kí ni gbádùn ayé mi, irọ́ ni. Ṣé ẹ bá wáyé alákan méjì kò ní gbádùn àwà mi? Tàtàfẹ́ lọ́wọ́ ṣe fún ọmọdé Abu Hab, ó ní tí mo fẹ́ fún ọ, kún mi lọ́wọ́ lórí sẹ́yìn. Ìkẹ́kẹ́ mo fẹ́ náà nù. Ìyí tí mo bá ti ní ọ̀dà, táà tàbí hànú kìtàbà ti sún náà, títà tẹ̀mí ọ̀ká, ó gbogbo àwọn sàárè tí wọ́n ń bọ́ Saudi Arabia jọ náà bí wọ́n ṣe ń bọ́ lu yìí náà wọ́n ń bọ́ sàárè lu yìí ẹ̀mẹ́jà sọ̀rọ̀ wa wọ́n sì ń bọ́ sàárè Saudi gbà náà tó bá àwọn sàárè tí wọ́n ń sí àwọn sàárè ní títà every Friday gbogbo wọn búra ní jímọ̀ wọn ṣé ìwà bẹ̀rẹ̀ wà sí tó bá ti ráhùn sáré kan yá sáré yẹn wò emoludi ẹgbẹ́ oníjàlábí ẹgbẹ́ ìsinmi wọn ti sáwọ́dí wọ́n ní wọ́n ní mísímílítì fún sábà mẹ́ta rẹ̀ báyìí àtìmọ́lé ni ní ti oníjàlábí ní ti àwọn náà sọ́wọ́dí ẹ̀rọ mọ́tò tó ń lò ní tí wọ́n ju olóṣèlú gan lọ. gbọ́n àfa tètè nìyẹn kíjọ bọ́ gbọ́ sílẹ̀ nù ṣáàpẹ̀ mẹ́tì kwadà bẹ́ẹ̀. allahumma hadina alhaqa wa sọ́kùnrin tibaahu wa arina baatila baatila اللهم يا مقلب القلوب ثبت قلوبنا عليك سبحانك اللهم وبحمدك